bàbá wa tí ń bẹ lọ́run adúpẹ́ lọ́wọ́ yín àyìn lógo àfihàn pé àti ògo fún orúkọ mímọ́ yín olúwa ẹgbà ọpẹ́ wa à ń lọ nínú ọ̀rọ̀ yín lákòókò yìí ọlọ́run ọ̀rọ̀ ni yín olúwa ẹ wa sọ̀rọ̀ jésù olúwa wa ohun tó máa jẹ́ orí ọ̀rọ̀ wa òun náà ni mo pè ní má ṣe sọ ìrètí nù má ṣe sọ ìrètí nù tí a bá ń sọ fún ènìyàn wípé kí ó má ṣe sọ ìrètí nù ó túmọ̀ sí wípé irú ènìyàn bẹ́ẹ̀ ohun kankan wà tó jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ ó ń là kọjá ó túmọ̀ sí wípé irú ẹni bẹ́ẹ̀ ó ní ìṣòro kan tàbí ìdánwò kan eléyìí tí ó tó dojúkọ so tí a bá ń sọ fún wa wípé ká má ṣe sọ ìrètí nù ó túmọ̀ sí wípé àwọn ọmọ ọlọ́run a ò ní láti sọ ìrètí nù nítorí wípé a jẹ́ ọmọ ọlọ́run níbi táwọn ti mú orí ẹsẹ̀ ọ̀rọ̀ wa láòrí nínú ìwé àwọn ọba ìkíní orí kẹtàdínní ogún seventeen a ó bẹ̀rẹ̀ kárẹ̀ láti ẹsẹ̀ ìkẹjọ títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún sixteen ó kà báyìí ó ní ó sì wí pé bí olúwa ọlọ́run rẹ ti wà èmi kò ní àkàrà ṣùgbọ́n ìkúnwọ́ ìyẹ̀fun nínú ìkòkò àti òróró díẹ̀ nínú kólòbó sì kíyèsí èmi ń sa igi méjì jọ kí èmi kí ó lè wọlé lọ kí èmi kí ó sì pèsè fún mi àti fún ọmọ mi kí àwa jẹ kí a sì kú praise the lord àwọn ọmọ ọlọ́run ohun kankan tá a kọ́ fẹ́ fààyàn bẹ́ẹ̀ yẹn ni wípé àwọn ọmọ ọlọ́run a gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ tó máa máa jáde ní ẹnu wa sí ayé wa ẹ wo nǹkan tí arábìnrin opó yìí ẹ wo nǹkan tí ó sọ ó ní àwọn ń ṣagi méjì jọ àwọn ìkúnwáyẹ̀fun tó kù òun làwọn fẹ́ sè ní àkókò kí àwọn jẹ kí àwọn sì kú lórúkọ jésù àwa ò ní kúkú òjijì nítorí náà àwọn ọmọ ọlọ́run àṣẹ wà lẹ́nu wa ẹ jẹ́ ká kíyè sára ní gbogbo ìgbà tí a bá wà nínú ìdánwò tàbí nínú ìṣòro ẹ jẹ́ àmọ́ ohun tí a ó mọ̀ sọ sí ara wa nítorí wípé ọmọ aláṣẹ ni wa lórúkọ jésù ọlọ́run ọ̀run amúwàpọ̀ nínú ìṣòro nítorí náà àwọn ọmọ ọlọ́run ìṣòro wo ni òun là kọjá lẹ́ni tó fi fẹ́ sọ ìrètí nù ìdánwò wo ni òun là kọjá lẹ́ni tó fi fẹ́ sọ ìrètí nù jésù rán mi sí ọ ní èní ó ní kí n sọ fún ẹ wípé má ṣe sọ ìrètí nù níwọ̀n ìgbà tó ti jẹ́ ọmọ ọlọ́run níwọ̀n ìgbà tó ti jẹ́ pé ọmọ ọlọ́run ni ẹ́ ó nílò láti sọ ìrètí nù ìwọ tó ń wá ọmọ bóyá àwọn ẹlẹgbẹ́ wọn ti bímọ bóyá àbúrò ẹ ti bímọ ẹ ti ṣe marriage ó ti ń lọ bíi twenty thirty years ò tí ì ní ọmọ jésù ní kí n sọ fún ọ ní àárọ̀ yìí má ṣe sọ ìrètí nù owó ló ń wá ni ọkọ ló ń wá ni aya ló ń wá ni ohun gbogbo tó wù kó lè máa là kọjá tó lè jẹ́ ìṣòro ẹ jésù ní kí n sọ fún ẹ láàárọ̀ yìí wípé kí o má ṣe sọ ìrètí nù ìrètí sì tún wà nígbà tó ti kú nígbà tó wà láyé ìrètí wà mo gbàládùúrà lórúkọ jésù gbogbo ìdánwò tí ẹ ń là kọjá ọlọ́run á wá solúsàn sí i bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ jésù bàbá wa tí ń bẹ lọ́run adúpẹ́ lọ́wọ́ yín ayìn lógo fún ọ̀rọ̀ yín tí ẹ bá wa sọ olúwa ẹ ọpẹ́ wa ògo ni lókè ọ̀run orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ẹ orúkọ mi ni Reverend Òjó Ọlánrewájú àwa láti ìjọ wa Cathedral of St James Ìdíàpẹ́ so mo tún fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ bàbá wa nínú olúwa bàbá wa ọba wa kábíyèsí ọba ọ̀sílẹ̀ mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ wọn mo tún dúpẹ́ lọ́wọ́ chief mrs alaba lonson bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa ẹ̀ẹ́dà eh, wa tí wọ́n jẹ́ bàbá wa falọ́lá sí falọ́lá mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ yín mo gbà ládùúrà ọlọ́run ọ̀run a tẹ̀yìn síwájú ògo ni fọlọ́run lókè ọ̀run jésù olúwa wa.